láti abala agbo amúlùdùn mi lérò pé ti gbé bọ́dì àti sóòlù yín láṣẹ Èdùmàrè inú owó mọ̀ọ́dún yìí náà ní dùn wá ní báyìí abala tá a fún wa ká ẹsẹ̀ ètò òun náà ni àwa ìyẹn abala bó ṣe ń lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé àlejò mi ti wà nínú ilé agbára táwa ni àlejò wa ọ̀hún àwọn náà ni arákùnrin Ẹ̀bùnolúwa Akínfẹ́ kí ni nǹkan tá a fẹ́ máa pè kẹ́lù òun náà ni ìwà àìbìkítà láwùjọ ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ ṣeun àlejò wa pé àṣeyìn ẹ̀dá wa náà ṣe atọ́kùn wa. ẹ gẹ́gẹ́ bí àkòrí nǹkan tí a fẹ́ máa mẹ́nu bà lónìí mm. tá a bá ń sọ̀rọ̀ pé ìwà àìbìkítà láwùjọ ó pín sóríṣiríṣi ọ̀nà nítorí wọ́n ní ìlú gángan òun ní ilé ayé ibi tó kọ wájú séèyàn kan ẹ̀yìn òun ló kọ sí ẹlòmíì mm. ṣùgbọ́n ní àkótán ọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé ìwà àìbìkítà ní ìwòye tìyín kí ló túmọ̀ sí. ẹ ṣe atọ́kùn wa ìwà àìbìkítà a lè pè ní ìwà pálapàla ìwà àìbìkítà jẹ́ pé ìwà tá à ń wù, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ nínú ìwà. Ìwà já sí àṣà wa. Ta bá rí ẹni báyìí tó bá jẹ́ ọmọ Yorùbá ni, a mọ̀ pé ọmọ Yorùbá ni nínú àṣà rẹ̀. Bí atọ́kùn wa tá ń já tó àjọ wa nílé agbára ń sì bá pẹ̀lú fìlà wọn àti gèlè yín, a mọ̀ pé Yorùbá ni wọ́n. Hmm. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìwà. Ta bá wá ní ìwà ìbìkítà, ó jẹ́ ìwà tí ò dára. Hmm nínú àwùjọ wa. tàbá wá ní kí àwò ní òde òní torí wọ́n sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n oríṣiríṣi àwọn ìwà òun làwọn èèyàn wù láwùjọ lóde òní tó jẹ́ pé táwọn èèyàn bá rí wọn kò fojú fò tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n á wò pé hmm, ayé ń sí àgàgà ó lọ́rọ̀ kan tó máa sọ wọ́n láwọn ọmọ gen z láyé èsì yìí ó bẹ̀rẹ̀ kí n bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ìmúra àtọkùnrin ni àtobìnrin ni torí ẹ máa ráwọn ọkùnrin tó jẹ́ pé ìsàlẹ̀ ìdí wọn báyìí òun ni wọ́n máa gbé ṣòkòtò sí bẹ́líìtì tán fi ń mú ṣòkòtò wà ń bẹ̀ mm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní dúró sókè ìsàlẹ̀ òun ló máa dúró sí ibẹ̀ lẹ ti máa ráwọn ọkùnrin tó ń dirun ibẹ̀ lẹ máa ti rọ́kùnrin tó ń lu etí tó ń lu imú tó ń lu ahọ́n bẹ́ẹ̀ náà lẹ máa ráwọn ọmọbìnrin tó jẹ́ wípé aṣọ tí ò bòdodo kò délẹ̀ kò dókè tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí òun ló jẹ́ wípé abẹ́ òbí òun ni wọ́n ti ń jáde ṣùgbọ́n wọn ò rí ọ̀rọ̀ sọ irú eléyìí ṣàmáwá sọ ní sọ pé bóyá àwọn ọmọ yẹn jẹ́ àwọn ọmọ àkọ́ ìgbà ni àbí àbí ìkọ́. ṣe taba ní òye méjèèjì hmm. ni àwọn ọmọ náà lè já sí hmm. àkọ́ ìgbà àbí àbí ìkọ́ fún àpẹẹrẹ àwọn òbí tó bá ní ìwà pálapàla àìṣòtítọ́ àìnítẹ́lọ́rùn ara ọmọ tó bá ń wu irú ìwà bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ lára àti ara òbí rẹ̀ ló ti kọ́ tọmọ bá dẹ̀ kọ́ irú ìwà yẹn lára òbí ó ṣe ó di dandan wọ́n máa rí ìta ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ wíwọ̀ ẹ jẹ́ ń lo àpẹẹrẹ ọmọ iléèwé tó wà ní bóyá JSS one tó wà ṣe JSS one ó wọ SS one ó ń ga sí ó ń ga sí gbà tó JSS one ṣòkòtò ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ wọn ò gbé ṣòkòtò dé ìdí mọ́ abẹ́ ìdí ni wọ́n gbé ṣòkòtò sí ẹ má máa wo pátá wọn ń tà ṣe wọn pé àwọn kan wà tó pé wọ́n nífẹ̀ẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mm. kó wá wá ní ọ̀rẹ́ obìnrin mm. ọ̀rẹ́ obìnrin yẹn náà tó ti ń wo nǹkan ayélujára ẹ mọ̀ ọ̀làjú ọ̀làjú là ń pè mm. ọ̀làjú ló jẹ́ ká gbàgbé àṣà wa nǹkan tó yẹ kó yẹ kó jẹ́ ohun àmúyangàn wa àti sọnù kọ́rú ọmọ náà obìnrin yẹn náà kó wá ríru bí wọ́n ti ń wò ní ti àwòmọ́ ilé tẹlifíṣàn ṣá hmm. tó ti ń wò pé ilé iṣẹ́ apá ó ṣí ìdí ó ṣí ẹ̀gbẹ́ kó wá rí ìpàdé irú ọkùnrin bẹ́ẹ̀ tí irú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin àwọn ọmọdé rí mi kí n rí ẹ ló ń ṣọ̀rẹ́ hmm. ọ̀rẹ́ bẹ̀rẹ̀ láàrin ara wọn wọ́n kàwé wọ́n ṣeré wọ́n bára wọn ní nǹkan tó yẹ kí wọ́n bára wọn ní ní kété kékeré ọjọ́ ayé wọn hmm. ṣé ẹ mọ̀ pé tó bá tó ìgbà kan ọmọ yẹn ìwà pálapàla tó ti wù ó máa máa rò ó obìnrin tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ìgbà ilẹ̀ gbọ́ pé ó ṣe wàhálà àkọ́kọ́ ó ṣe wàhálà kẹ̀kejì ó ṣe wàhálà kẹ̀kẹta ó kọjá àǹbù kò mú kí ló fà á èrò ìwà pálapàla tí òun àti ọmọ ẹgbẹ́ rẹ̀ ọkùnrin tí wọ́n ti ń ṣe láti bẹ̀rẹ̀ wá fún ọmọdé. Mm -hmm kàdẹ̀ tó mọ̀. ẹ ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu lórí ọ̀rọ̀ tán sọ ẹ mm. mẹ́nu bà ọ̀rọ̀ wípé ayélujára àti ẹ̀rọ amóhùnmáwòrán mm, ní ìwòye ti yín ṣé ọ̀làjú tá à ń pariwo yìí ayélujára ni o àti nǹkan tí wọ́n ń filẹ̀ mm. àwọn fọ́nrán orin ni oríṣiríṣi tí wọ́n ń gbé jáde láyé eh, òde òní táwọn ọmọ ń wò ṣé ẹ lérò wípé ó ń mú ojú là sí ni àbò ń ṣe àkóbá láwùjọ. méjèèjì ni o ojú ńlá ojú ń bàjẹ́. Ẹ já padà sẹ́yìn ní ìwọ̀n ayé ìgbà kan, àwọn orin baba wa Orlando, Sunny Adé, àwọn Ebenezer, àwọn Àìná Ọmọwúrà. Ṣé ẹ mọ̀ pé nínú àwọn orin wọn, wọ́n ń fi ọ̀rọ̀ òye sí i. Tọ́ pé ọmọdé géńdé ọkùnrin tó bá dàgbà tó bá ń gbọ́, òye ẹ̀ máa ti ṣí sí nǹkan ọjọ́ iwájú ẹ̀. Ṣùgbọ́n níwòyí mi ì fẹ́ dárúkọ orin ni o, a ṣá mọ̀ nǹkan tó ń lọ ní orin. Hmm so irú kan wọ̀nyẹn nǹkan tọmọdé bá rí òun ló máa ṣe orí hmm. lẹ́ni orí lánàá orí lọ́túnla tó bá bọ́ síta ìwà náà ló máa gbé jáde àgbàgbé hmm. ìwálé ẹ̀ tán bá sọ wípé nílé ẹ̀ gan-an aṣọ òfì náà wọ́n ó ní gbàgbé ẹ gbàgbé aṣọ òfì ẹ bá mi wá shirt and trouser irú yẹn àṣà wa ti ń lọ àìṣòdodo láàrin ara wa mo tẹ̀ fẹ́ mẹ́nu lé àṣà yẹn cause mm. àṣà wa ni ó ní wọ́n máa àwọn olóyìnbó máa ń pè ní passport mm. hmm. ó ní identity wa ṣùgbọ́n ẹni tí ò ní àṣà báwo ló ṣe fẹ́ lá identity hmm, mọ́ hmm, ìdánimọ̀ báwo ló ṣe fẹ́ ní ìdánimọ̀. a ah, ṣeun àlejò wa ẹ jẹ́ kí yíyá tún ti àpàbí wò ní ọ̀pọ̀lọpọ̀ iléèwé kábẹ̀rẹ̀ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ká tó bọ́ sí iléèwé gíga ìwà ìbìkítà gbilẹ̀ débi pé wọn ò rí sí nǹkan kan mọ́ wọ́n ti rí sí nǹkan yẹn kí a máa ṣe bíi káwọ́ sọ̀rọ̀ kú ọ ká sọ̀rọ̀ tí ò yẹ ká sọ̀rọ̀ àwọn olóyìnbó sì máa pè ọkàn ní abusive words hmm. kí ló fà tó jẹ́ pé ibi tó yẹ kí ẹ̀kọ́ ti wà fáwọn ọmọ láti lè rí ẹ̀kọ́ gidi kọ́ tó yẹ pé àwọn nǹkan yìí gan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé ilé ẹ̀kọ́ sì ni. ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ máa máa jẹ́ ṣùgbọ́n ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ilé hmm. ẹ má jà ó kọ̀ dàbí ẹni tí ó fẹ́ lọ wá ọkọ̀ tó yóò jẹ níbi kan tó dẹ̀ ti bí ọmọ èròǹgbà rẹ̀ ni pé tóun bá gbé ọmọ sílé ẹ̀kọ́ tíṣà àtọ́jú rẹ̀ tíṣà tẹ́ ẹ̀ ń tá à ń retí pé kó tọ́jú ọmọ ẹ̀ tíṣà gan níṣòro títí ẹ̀ tó gbé kúrò ńlé tí ọmọ bá ṣe bó ṣe tó bá jẹ́ tíṣà tí ò nífẹ̀ẹ́ ọmọ tàbí tí ò fi àwọn káwọn kan wà tó pé nínú nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi ìfẹ́ sí nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n tó bá jẹ́yàn tí àìbìkítà ọgọ́ta ọgọ́ta owó aláàárọ̀ àpé nǹkan tó bá wọ ọmọ kó ṣe kò kọ́ tíṣà. Hmm. ayé tún wo ìyá mi wọ́n ṣe assignment wọ́n gbé ilé àmúrelé fún ọmọ kò wò bóyá wọ́n pe pé ẹ̀yin òbí o ẹ wá sílé ìwé àwọn ọmọ ní ọ̀la o ọ̀rọ̀ báyìí báyìí la fẹ́ sọ kò wò ó lòun lọ Port Harcourt òun lọ Àbújá nítorí àti jẹ tó bí gbogbo tó bá pa owó náà tó pa owó náà tó kó wálé ọmọ tí ò bá ní ẹ̀kọ́ òun kọ́ ló máa gbélé tó kọ́tà hmm. so àwọn ìdí tó pé ilé ìwé ó dára ẹ̀kọ́ tíyan ti mú kúrò ńlé hmm. nìyàn á ṣò níta ni ilé ìwé yẹn á wá fikún la ṣiṣẹ́ lé lórí la wá ṣiṣẹ́ lé lórí. Hmm. ní tó túmọ̀ sí tí bá tí ọ̀rọ̀ yín bá yé mi hmm. yéké wọ́n máa ń sọ wípé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí nǹkan téèyàn ò fẹ́ ṣe ní tó túmọ̀ sí pé ẹ̀kọ́ tó dàbí ìpìlẹ̀ nínú ayé ọmọ inú ilé òun ni ó ti bẹ̀rẹ̀ ibi tí mo ti ẹ̀fẹ́ mọ́rọ̀ lọ nìyẹn wípé ṣọ́ ọ̀rọ̀ ìyá ni àbọ̀rọ̀ bàbá àbáwọn méjèèjì méjèèjì hmm. èèyàn kan ò lè dá ṣe nígbà tí ọmọ wáyé ìyá ẹ̀ nìkọ́kọ́ ló gbé wáyé àjọṣe bàbá àti ìyá ẹ̀ ló gbọ́mọ wáyé. ẹ ṣùgbọ́n ẹ má wàá gbàgbé o wípé ní apá orílẹ̀-èdè tá a wà ń bíbá yìí tán bá fà á lọ fà á bọ̀ ìwọ̀nba kí n sọ wípé tipátipá lè máa fi rí ìdá ọgbọ̀n nínú àwọn bàbá tó jẹ́ wípé wọ́n ní ààyè fún ọmọ torí nígbà tí bàbá máa sọ lọ tán bá máa sọ bọ̀ wọ́n á ní wípé ẹ ṣebí àtijẹ ìyá àtọmọ àtilé òun ni mò ń bá kiri pé ojúṣe ìyá òun ni kó tọ́ ọmọ tọ́mọ dẹ̀ fà lọ fà bọ̀ tọ́mọ náà bá padà yapò kì ọmọ dáadáa òun ni ti bàbá èyí tó kù díẹ̀ káàtó òun ni tìyá òun ni ah. wọ́n tún wá fi ọ̀rọ̀ ń gún ìyá lára pé ṣé bí wọ́n mo fi í lẹ̀ èmi àtúnsọ wípé iṣẹ́ kí n mo gbé fún ọ bí kò ṣe iṣẹ́ kó máa tọ́ àwọn ọmọ ọmọ fífẹ́ kẹ bá wa tún yànnàná àárín òun dáadáa láàárín wípé ká máa tọ́jú ọmọ láàárín ìyá àti bàbá. àwọn méjèèjì ló ní ojúṣe ẹ má jà gbàgbé ọ̀rọ̀ kan nígbà tẹ máa dárúkọ mi ń sìn kílẹ̀ pé ẹni ẹ̀bùn olúwa akífẹ́ mm. wọn ò dárúkọ ìyá mi mọ mm. orúkọ ta ni dá orúkọ bàbá mi ni kò sí bí bàbá bàbá ṣe lè ṣe bàbá tó tó wá orúkọ ọmọ máa jẹ ó yẹ kó ní àsìkò fún àwọn ọmọ ẹ̀kọ́ orí pé àwọn gangan ni ọjọ́ ọ̀la rẹ̀ kí ni àǹfààní bàbá tó ní bùkátà tó ní àwọn nǹkan tí àwọn bàbá wa tí wọ́n nímọ̀ láti tètè máa mọ̀ nígbà àwa ọ̀dọ́ àwa tá a ṣe pé a sì máa ṣe a máa bímọ a máa tọ́mọ ká ní lọ́kàn pé ọjọ́ ọ̀la mi ni ìbẹ̀rẹ̀ mi òun dẹ̀ làwọn ọmọ mi. ẹ ti wá jẹ́ àwò àlejò wa ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu wọ́n ní wípé àwọn ọmọ ayé ìsìn kò kì í ṣe pé bóyá ọmọ ní nǹkan tí n bá sọ fún ọ ni kò gbọ́ bó o bá tiẹ̀ sọ fọ́mọ gan pé nǹkan tí n bá wí fún ọ ni kò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn òbí wọn òun ni wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n ní àwọn òbí òun ni wọ́n ń kà bí ìwé ẹ wá jẹ́ ká wò àwọn tó jẹ́ wípé ẹ máa rọ́kùnrin míì ta tó jẹ́ wípé ó ń na ìyàwó hmm. nígbà tán pé jókòó wípé ah kí ló dé tó ń hùwà tí ò tọ́ yìí kí ló dé tó ń na ìyàwó rẹ̀ kí ló ṣe ó ní kò ṣe nǹkan kan kí ló dé tó fi ń nà bí bàbá mi ṣe máa ń nà ìyá mi. ó ní ara nǹkan míì wà tó tún jẹ́ wípé hmm. ẹ máa rí bàbá mi tó jẹ́ wípé ó ráyè tọmọ o hmm. ó ní sùúrù ó ń bá àwọn ọmọ sọ̀rọ̀ o òun àtọmọbìnrin ẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ tó wá tún jẹ́ wípé bàbá la máa sọ fọmọbìnrin pé ọ̀rẹ́ rẹ tẹ́jọ wá lánàá ọmọ ń ṣe dáadáa bó o ní na ẹgbẹ́ṣẹ́ rẹ̀ lẹ̀ fún mi ẹjọ́ kí lẹ fẹ́ sọ fáwọn eléyìí. <laughs> ṣé ẹ pé mo rẹ́rìn-ín bàbá yẹn ọmọ yẹn àní rí wàhálà ogun ogun ogun mi máa ń tàn láti ìran dé ìran ni. Ṣèbí a ti nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ńgbà kan tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ wa bíi pé mo jẹ́ ọkùnrin sì báyìí, tẹ jóbìnrin, tẹ jọ́kùnrin. Ó lè tó gbà tí ẹ fẹ́ ṣe ìyàwó, tẹ fẹ́ lọ́kọ, tẹ dẹ̀ rí pé láàárín ọ̀rẹ́ mi, ẹ tó like yín, tẹ like ara yín, tọ́rọ̀ yín gbọ́ra yín yé, tẹ dẹ̀ máa fẹ́ra yín sílé. Ṣùgbọ́n kì í ṣe pé ẹ fẹ́, a wa ṣeré àjọṣepọ̀. Hmm. Ṣùgbọ́n ẹ wọ ọ̀làjú. ọ̀làjú bàbá mi ọmọ ní kìlò owó hmm. nǹkan tó máa dálẹ̀ hmm. apá owó ò lè ka ọmọ tí bàbá rẹ̀ tó ń gbọ́ra wọn yé yẹn á ní nǹkan tí bàbá yẹn fi ń tọ ọmọ yẹn hmm. ó lè jẹ́yàn tó ń fún lówó pé ọ̀rẹ́ obìnrin ọkùnrin owó dádì mi ah tó bá wọlé tí dáàdì mi ṣẹ̀ṣẹ̀ kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá hmm. mọ́tò tuntun ni dáàdì mi máa ẹ̀ṣẹ̀ ra hmm. Hmm. ah dáàdì mi ra bíi fóònù hundred thousand fún mi ọmọ tí bàbá ìyá ò lè ra nǹkan hundred thousand fún tí ọ̀rẹ́ ẹ̀ wá sọ fún ẹ mọ̀ pé ọ̀rẹ́ yẹn àwọn méjèèjì nǹkan tí wọ́n jọ ń ṣe ni. bàbá ti kọ́ ọmọ tiẹ̀ náà fi kó ṣe irú ẹ̀. wọ́n ti jọ ń ṣe é ó kàn jẹ́ pé ó yí sí ọ̀dọ̀ bàbá yẹn bàbá yẹn dẹ̀ rí nǹkan tó dáa ó bẹ́ mọ́ bọ́ kò mọ̀ pé òun ti ń ba èròǹgbà ọjọ́ ọ̀la ọmọ òun jẹ́ ah, nítorí pé kọ bẹ́ẹ̀ yẹn á dàbí ìran hmm. wọn máa máa gbéra wọn fúnra wọn ni. Hmm. mo ní ẹ̀kọ́ kan níléèwé kan tí wọ́n fi ọ̀rọ̀ tó mi létí pé ṣe ni àwọn olùkọ́ iléèwé gíga ṣe ni láwọn ìlú kan tí mi fẹ́ dárúkọ àti orúkọ iléèwé náà pé àwọn olùkọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n dàgbà lọ́pọlọ tí wọ́n dàgbà lọ́jọ́ orí àwọn gan wà nídìí ìwà ìbàjẹ́ kí ló lè fà á tó jẹ́ pé olùkọ́ tí èso ọmọ kékeré àmọ́ hmm. bá ń di ìwà ìbàjẹ́ <laughs> bí bí àpẹẹrẹ ni o bí kó jẹ́ pé olùkọ́ ni ọmọ sọ pé ọmọ gbọ́dọ̀ mẹ́yìn lẹ̀ kó tó hmm. lè gba máàkì ọmọ gbọ́dọ̀ fi owó sínú ẹ́ńfílópù kó tó lè ṣàṣeyọrí kí la lè sọ nígbà tá a bá ń bá rúwà lọ́wọ́ àwọn olùkọ́. àìṣòdodo hmm. àìlóòótọ́ ẹni míì kẹ ìfẹ́kùfẹ́ ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀ǹgọ̀ fa ṣe mọ̀ pé àwọn olùkọ́ yìí akọ̀ àti adúpẹ́ pé a lọ léèwé a dẹ̀ bá wọn ṣe wọ́n ní tó bá ṣe bó bá ṣe gbé ara ẹ sí wọ́n ṣe máa wá gbé ẹ èmi ni sí nìsinmi lọ́dọ̀ ṣe hmm. ọmọ tó ń bọ̀ níléèwé tó jẹ́ pé a máa wọlé lè ní àárín obi a máa tó oṣù mẹ́fà kó tó sọ pé òun ẹ̀ṣẹ̀ resume àwọn káwa kan ọjọ́ tí wọ́n bá ní wọ́n ṣí iléèwé géètì iléèwé làwa kan ti wọlé ìwé kì í yọ pé a mọ̀ o ṣùgbọ́n a mọ̀ a nígbàgbọ́ pé tá a bá wà ní àyíká yẹn tá a bá ń lọ sí ẹ̀kọ́ yẹn déédéédé déédéédé àyè wa tí ìdánwò bá dé àṣà ṣèyege ṣùgbọ́n ẹni tí ò wá tó yọ pé tó bá bọ̀ ń léwe gan-an láti ẹnu gate ni gbogbo èèyàn security gate ló máa kọ́kọ́ mọ̀ pé ah ọmọ yìí wá school lé ní ṣé o gbé kò síyàn tí nǹkan tó wù ọ́ dáa hmm. ẹ̀gbọ́n atọ́kùn wa hmm. ta ló máa rí nǹkan tó dáa ta ló ń kojú dé. àwo hmm. ọkùnrin ọkùnrin míì gan ó jó lásán ó wo obìnrin míì ara ẹ̀ ti ń rìn lọ́nà ká má wàá sọ pé ọkùnrin tó yọ pé wọ́n pọ̀ ní àyíká rẹ̀ ọmọ náà ò kàwé ó dẹ̀ fẹ́ pass ẹ jọ̀ọ́ ọ̀nà wo ni. ẹ tún wá jẹ́ àwò lọ́nà báyìí wípé ọmọ tó jẹ́ wípé obìnrin ni o tó sì jẹ́ hmm. pé olùkọ́ rẹ̀ ọkùnrin ni tó sì jẹ́ pé ó sì ń sọ wípé kó wá mẹ́yìn lẹ̀ ọmọ yìí kò wọ̀wọ̀ kú wọ̀ ìgbà tán bá ní kí wọ́n wọnú yàrá ìkẹ́kọ̀ọ́ òun ló ń wọbẹ̀ nǹkan tán bá ní kí wọ́n ṣe òun ló ń ṣe ó sì ń ṣe déédéé ó sì ń ṣe dáadáa nídìí ẹ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n ẹbí kan tárábìnrin jẹ òun ni opó rẹwà. bẹ́ẹ̀ ni tó fi wá dológun wípé tó bá ti mẹ́yìn lẹ̀ pẹ̀lú wípé mo mọ̀ pé o ṣe dáadáa nú ẹ̀kọ́ rẹ̀ mọ̀ já òkulẹ̀ ni tó fi di hmm. wípé ó mọ̀ padà wá ó máa padà wá máa ṣe irú eléyìí ṣé obìnrin ládẹ́bi rò pé rẹwà ni àbí olùkọ́ la máa sọ pé oyè olójú kò mú ò lọ tòró ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìdí tí mo fi béèrè ọ̀rọ̀ yìí ni wípé wọ́n máa ní wípé à tòró ń wàwọ̀ kú wọ ni tòró ń ṣe kinní kan ni ọmọ tó jẹ́ pé kì í ṣeré pa jẹ́jẹ́ rẹ̀ ló máa ń wà hmm. nínú yàrá akẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé síbẹ̀síbẹ̀ ni olùkọ́ yẹn sọ fún pé ọrùn ṣù rẹ òun làparò tèmi ò kù sí. mo mo mo fura sí àfọlásáré. pé pé ó ṣe mí rí ẹ ó ah, ṣe mí ẹ ó ṣe mí rí ẹ. torí wọn náà rẹwà ló jẹ sọ bẹ́ẹ̀ ìwọ ló mọ wọn rẹwà nítòótọ́ ẹ ṣe atọ́kùn wa <laughs> nǹkan tó ọkẹ àwọn ọkùnrin kan wà ìṣekúṣe ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn hmm. tóbìnrin bá rẹwà kan tó kan má tẹ̀ rí gan tán bá ti lè rí lásán báyìí àwọn míì dẹ̀ wà sọ pé àní míì rẹ̀ wà ó dẹ̀ ní ògo. ẹ̀jẹ̀ lè wọ́n pé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí àwọn olùkọ́ wọ̀nyí ìtẹ́ ẹ bá mọ̀ ìta bá mọ̀ là mọ̀ hmm. Hmm. bẹ́ẹ̀. wọ́n ti rìn. wọ́n ti lágbára wọ́n ti gbàgbára wọ́n ti ní nǹkan táwa ò ní ojú inú wọn hmm. so tán bá ti lè rí ọni náà báyìí tán ti rí súra rẹ̀ dandan ni o gbọ́dọ̀ ṣe òun la fi ń rí ní ẹ̀rọ ayélujára tá a gbọ́ pé àwọn ọmọléèwé wọ́n fíìmù olùkọ́ hmm. níbi tó ti fẹ́ bọ́mọléèwé hmm. ṣe nítorí pé ẹ̀jẹ̀ yẹn ó wà lára rẹ̀ hmm. ní àkọ́kọ́ ìṣekúṣe yẹn wà lára rẹ̀ ó dẹ̀ ti rí ojú ó ti rí pé ọ̀gọ̀ ọmọ yìí tó bá lè tún mú ọmọ yìí mọ́lẹ̀ á tún jẹ́ kí ipò òun kó ga sí so irú èèyàn bẹ́ẹ̀ ó máa máa lé ọmọ yẹn ni ṣebí aláwọ̀ kan tó rẹwà wọ́n rẹwà gan dáadáa tó pé olùkọ́ akẹ́kọ̀ọ́ olùkọ́ wọn ò dẹ̀ mọ̀ pé wọ́n wà ní iléèwé. ẹ tún wá jẹ́ ká tì í lọ sí ọ̀rọ̀ ti òṣèlú ká fi ti ti ẹ̀kọ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ilé máa gbọ́ tán máa sọ wípé máa ní à lẹ́nu iṣẹ́ rẹ tó jẹ́ iṣẹ́ ìjọba tọ́gà máa máa sọ wípé à tó o bá ti lè mẹ́yìn ilẹ̀ ipò tó wà ibẹ̀ náà ló wà ò ní gòkè sí àbí bóyá lómi tó jẹ́ ẹ̀hẹ́ ibẹ̀ ló máa wà sí ni àbẹ́lómi tó wá jẹ́ hmm. wípé ó ṣẹ̀fẹ̀ẹ́ gbaṣẹ́ ni. Hmm nídìí iṣẹ́ ìjọba ẹ ti mọ̀ pé gbogbo èèyàn ló jẹ́ wípé wọ́n fẹ́ràn àti rí iṣẹ́ ìjọba tó wá di wípé mo ní slọ́ọ̀tì o mo lè fún ẹ níṣẹ́ o ṣùgbọ́n <laughs> o gbọ́dọ̀ fẹ̀yìn sílẹ̀ torí mo ah. àwọn kan máa ń sọ wípé bóyá kì í ṣe gbogbo ibi lòjò ti ń rọ̀ hmm. òun ló jẹ́ kí n máa béèrè béèrè wípé kí láti sọ tàwọn tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn náà àwọn àgbàlagbà náà ló máa ń wà ń bẹ tó máa ń di wípé o ti níyàwó o ti lọ́mọ kì í ṣe pé bóyá o fẹ́ fẹ́ mi sílé o ṣàkófẹ́ jẹ́ ń bẹ̀ náà ni. ẹ ṣe ìwà ìwà pálapàla yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó lè ba ọrọ̀ ọrọ̀ ajé jẹ́ ó dẹ̀ lè jẹ́ kí ọrọ̀ ajé kó dára sí i. lọ́nà wo. ẹ ṣe nílé iṣẹ́ mo fẹ́ wá gbaṣẹ́ èmi tí mo fẹ́ wá gbaṣẹ́ kálọ́bìnrin ni mi báyìí tí mo fẹ́ wá gbaṣẹ́ èròǹgbà mi ni pé okun àti agbára mi ni mo fẹ́ mú wá tó jẹ́ pé iléeṣẹ́ náà máa tún gbèrú tá a tún dàgbà sí ṣùgbọ́n tí irú nǹkan wọ̀nyẹn tó bá ti wáyé á kàn dàbí pé ẹ eh, ṣebí nǹkan tó ń fẹ́ ni ló ń fẹ́ ó fẹ́ bá mi lájọṣepọ̀ ó dẹ̀ ti ṣe ó wù mí mo lọ bí iṣẹ́ hmm. ó wù mí mi ì ṣiṣẹ́ mi ẹ jọ ẹ má jà á fa ọ̀gùn ṣé iléeṣẹ́ náà ń dàgbà sí ni àbò ń wá sẹ́yìn sí hmm. Hmm. kò lè tẹ̀síwájú ìwà tó bá wo oníkálukú ló máa wù tẹ́lẹ̀ nígbà tí ẹ máa gbọ́ pé àwọn gbájúẹ̀ orí ayélujára àwọn yahoo yìí yahoo wọ́n wọ́n wọ́n ń bora wọn mọ́lẹ̀ kò ń ṣe tí wọ́n ń ṣe jáde ṣùgbọ́n ṣe ni láàánú nìsín pé òbí mi ló ń mú ọmọ ẹ̀ lọ́bi tá ti kọ́ iṣẹ́ yìí kí láti sọ sí ṣé ìyá àtìṣẹ́ la máa pè ní àbá ìlóye àbá ìlàjú. ìyá àtìṣẹ́ àkọ́kọ́ àìlóye àìlàjú ẹ̀kejì ẹ̀kẹta àìní ọjọ́ ọ̀la. Hmm. tá a bá rí ọjọ́ ọ̀la wa ni ẹ̀gbọ́n atọ́kùn kò síyàn tá a rí nǹkan tí ò dáa tá a dẹ̀ ní kí ọmọ kó tọwọ́ bọ̀. ṣùgbọ́n ìṣẹ́ oúnjẹ ìbá lóbìnrin ọmọ ọmọ ẹ ò ṣe télọ̀ kò ṣe dry cleaner ó ń gba aṣọ wálé ìdí àmì gan-an tún bá wọ aṣọ yẹn. Hmm. àwọn kinní wọ̀nyí ìpìlẹ̀ foundation mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ iléeṣẹ́ Kaftan TV tẹ́ lè jẹ́ kí irú ètò yìí kó wáyé nítorí pé àwọn èèyàn wa wọn kò bí ara sí nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ ròkàn mí ẹni mi ṣe bí a gbọ́ ìròyìn mi ní dárúkọ ìlú mi ní dárúkọ orúkọ tó ń bá odidi orí èèyàn lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde hmm. ẹ àwọn tó wá ń bọ̀ lẹ́yìn ẹ̀. kí ni ọ̀yẹ́ fẹ́ kán ṣe. wọ́n á ṣe ju bẹ́ẹ̀ lọ. Hmm. àlejò wa ẹ ṣeun ṣe pẹ̀lú bí ẹ ṣe ń yànnàná àwọn kókó inú ọ̀rọ̀ yìí ẹ wá jí ká apá bí Yorùbá máa ní owó ni gbogbo ẹ̀sìn hmm. bákan náà owó ni kẹ̀kẹ́ ìyìn rere ǹjẹ́ owó lè ṣe okùnfà láti jẹ́ kí ọmọlúwàbí hùwà tó bá ti di ẹni owó ni kẹ̀kẹ́ ìyìn rere hmm. owó ni gbogbo ẹ̀ṣẹ̀ hmm. bọ̀ ìwé bíbélì ní ìfẹ́ owó hmm. òun ni gbogbo ẹ̀ṣẹ̀ kì í sowó gangan. Ah, ìfẹ́ àníjú ìfẹ́ ni ṣebí ọlọ́run tó dá wa ọlọ́run ló dá wa òun ló mọ wa òun ti fi gbogbo nǹkan níkàáwọ́ òun láti fi ṣèkẹ́ wa ṣùgbọ́n kí ló dẹ̀ àìnítẹ́lọ́rùn àìnítẹ́lọ́rùn ló máa fa kí ìfẹ́ nǹkan ju nǹkan lọ oní oní one naira o ò gbé ìgbé ayé one naira o fẹ́ gbé ìgbé ayé five naira o ò dẹ̀ ní two naira o ò ní three naira o ò ní four naira o dẹ̀ fẹ́ lọ five naira. ẹ wá jẹ́ ká tó wò báyìí torí ẹ̀yìn àkókò wa tí kò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìwà ìbìkítà yìí kí la lè ṣe a ti mọ̀ pé owó lè fà á òṣì lè fà á oríṣiríṣi nǹkan lè fà á àìṣòtítọ́ àìṣòdodo òtítọ́ lè fà kí wàá la lè ṣe láti wáwọ́ ìwà ìbọ̀lẹ̀. ṣe ó ní láti bẹ̀rẹ̀ láti irú ètò tá à ṣe yìí hmm. ká máa olóyìnbó máa ń pè ní campaign. Hmm. ká ṣáà máa sọ ká máa kó máa wọ́n ní kokoko là ń wó fàdé tí hmm. ká máa sọ tá bá ti ń sọ tí ò ní ṣe lé tẹlifíṣàn nìkan a tún dé stage kan a tún lè pe àwọn òbí ká kó wọn jọ kó bá wọn sọ̀rọ̀ nípa àṣà wa kò sí àṣà wa ò bá dáa kò síyàn tá a wa béèyàn tó dáa a tún lè lọ lé ìwé ká máa wọ́n ní ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe sọ bàbà ìjẹ́ mọ́ o ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o ẹja máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ o ẹja máa bá wọn sọ kí wọn má ṣe hùwà ìka ìka ṣé mo lè nífẹ̀ẹ́ yín hmm. kí mo ní mo fẹ́ bá yín fi ipá bá yín lájọṣepọ̀ hmm. ìfẹ́ ni wọ́n ní ní ìjọ tèmi wọ́n ní ìfẹ́ lọ́lọ́run hmm. ọlọ́run ni ìfẹ́ ọlọ́run ni ìfẹ́ ṣùgbọ́n àṣà wa ni àwòrán wa. Mm ó nílò láti jẹ́ kí àṣà wa káwọn èèyàn mọ àṣà àìmọye ọmọ mi sìn báyìí tí ò mọ àṣà ilé bàbá rẹ̀ hmm. nítorí kí ni ọ̀làjú ìrẹ́ kan ní pọ́mọ̀ mi wà lókà hmm. lókà kan ló di international ni. Hmm. ní ìtọ́ túmọ̀ sí wípé ara ọ̀nà àbáyọ tẹ́ ẹ wò òun ni wípé ká mú àṣà wa padà wá ká gbé e lárugẹ. nǹkan tí a bá gbé lárugẹ ni èèyàn máa bá mi rí ń ta. Mm tẹ́ ẹ̀ bá gbéra yín lárugẹ mà sà ta ló fẹ́ gbé yín lárugẹ kò sí hmm. so tá a bá gbéra wa lárugẹ èmi tí mò ń lọ síta gan arugẹ yẹn ti wà ìwọ tó bá wà á tún gbé sókè ni so àwọn àṣà wa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa àwọn nǹkan wa ẹ wò lápẹẹrẹ ààrẹ wa ó ní ká padà lọ sóko hmm. orílẹ̀-èdè nàìjíríà fún ara orílẹ̀-èdè wa tá a wà ibo láti bẹ̀rẹ̀ hmm. àgbẹ̀ ni àṣàgbẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìjọba àná gbogbo ẹ̀ là ń rí gbogbo èsì ìjọba àná là ń rí ní èní yìí o tí ò sọ oúnjẹ mọ́ oúnjẹ tó jẹ́ nǹkan tó nǹkan tó pẹ̀lú oúnjẹ wa ohun àkọ́kọ́ hmm. gbogbo ilé ilé ńlá iléeṣẹ́ ńlá ńlá ńlá ńlá tó wà ní ilẹ̀ adúlọ̀ ilẹ̀ wa yìí ṣe bí oúnjẹ la ti rí ó ní ọ̀rọ̀ àṣà wa náà tá a bá padà lọ síbi àṣà wa tá a mu bó ṣe yẹ ká a mu adínwó ìwà ìbàjẹ́ kù. ìbàjẹ́ ìwọ ni olè ìwọ ni panṣágà àgbèrè ìwọ ni àjíjínigbé ìwọ ni ìfipábánilòpọ̀ ẹja lọ sí tàwọn aṣòfin wa aṣòfin máa wálé ní wọ́n fẹ́ dìbò a sọ nǹkan tó dùn sí wa létí ṣé wọ́n mú ṣe hmm. tí aṣòfin tó wáyé ní ọdún two thousand tó ṣe bẹ́ẹ̀ tí ò múṣẹ èyí tó bá wá ní ọdún two thousand and two ẹjọ ṣáà múṣẹ ṣe hàn pé iná náà tún tàn nìyẹn ìdàgbàsókè ò dẹ̀ lè dé bá orílẹ̀-èdè tí ìdàgbàsókè ò bá dé bá àwa ìdàgbàsókè ò lè dé bá orílẹ̀-èdè. ní tó túmọ̀ sí pé àwa fúnra wa gbọ́dọ̀ kọ́kọ́ dàgbà ká tó sọ wípé a mú orílẹ̀-èdè dàgbà. tọ̀ ẹ ní kó tó wá di pé ní àkótán nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa gba àwọn aráalé tó ń wò wá lóòrọ̀ yìí ní ìyànjú nípa ọ̀rọ̀ bí a ṣe ń wọṣọ ní bá a ṣe ń sọ̀rọ̀ ní bá a ṣe ń ṣe láwùjọ ẹ bá mi gbà wọ́n ní ìyànjú. ẹ ṣe màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn òbí wa pé ẹ ọmọ yín tó ṣe ó ṣe àyàálẹ̀ nu ilé tẹ́ ẹ̀ bá wí tẹ́ ẹ̀ bá síbẹ̀ á ṣe àyàálẹ̀ ń ta á dẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ so mm. àwa òbí ẹ̀yin òbí wa kọ̀ọ̀dà wa àpọ́nni wa àti ìlàyà lé for now so ẹ̀yin òbí wa ẹ jọ̀ọ́ àwọn ọmọ wa ọmọ yín àwọn ní ọjọ́ ọ̀la yín mm. ìwàkiwà tí ẹ bá nífẹ̀ẹ́ kí àwọn ọmọ yín wù ẹ̀yin ẹ jọ̀ọ́ ẹ má wù mm. bíi tọkọtaya tẹ́ ẹ bá ti wù ilé ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ Mm, ilé la sì ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. bẹ́ẹ̀ni ìwà náà ni ọmọ náà àyìn ọmọ náà àwa ọmọ náà ẹjọ ká jẹ ọmọ tó létí gbọ́. àyà àgbàṣe. àyà àgbàṣe torí pé gbogbo akọ́ la máa jẹ́ ọmọ ọ̀tẹ́dọ́là o. Mm, bẹ́ẹ̀ni. gbogbo akọ́ la máa jẹ́ ọmọ Dangote. Mm. gbogbo akọ́ la máa jẹ́ ọmọ eh, Adeleke. ṣùgbọ́n a ní agbára àti di ọ̀tẹ́dọ́là àti di Dangote nípa ọ̀rọ̀ ìṣesí tí bàbá, ìyá wa àti àwùjọ wa bá ní ipa tí wọ́n bá kó nínú ayé wa hmm. ló máa sọ wá dà bẹ́ẹ̀. Hmm. Mo gbà ní àdúrà pé Ọlọ́run nínú àánú rẹ̀ á jẹ́ kí etí wa kó ṣí sí ọ̀rọ̀ gidi, ọ̀rọ̀ tí yóò tún ayé wa ṣe àti ilé Kaftan náà hmm. fún ètò yìí ẹ ṣe hmm. iléeṣẹ́ náà ní jóná. àmín àmín àmín àwa náà dúpẹ́ pé a pè yín tí ẹ jẹ́ ẹ ṣeun ilé àtọ̀nà yín ò ní dàrú láṣẹ Èdùmàrè ẹ̀yin ará ilé àtọ̀nà tiyín náà ò ní dàrú láṣẹ Èdùmàrè wọ́n ní wípé bá a gún yan nu ewé bá a ṣe èpo ẹ̀pà ẹni tí ò yóò yó ẹni tí ò sì ní yóò ní yó ṣùgbọ́n wọ́n ní wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n afẹ́fẹ́ ní fẹ́rù rẹ̀ lọ ó ní àlejò wa ti bá wa sọ sílẹ̀ yìí ẹ jẹ́ ká rí i dájú wípé ọwọ́ tó tọ́ òun la fi ròmú in tó tọ́ òun ni kí a ṣe ọlọ́run fún wa ṣe ẹ̀yin òbí àdúrà mi fún yín lóòrọ̀ òun náà ni wípé àwọn ọmọ yín tí ọlọ́run fi sí àkàtà yín láṣẹ ìdòmàrè ọlọ́run fún wọn létí ìgbọ́ àtàyè àgbàṣe agbára láti tọ́ wọn lọ́nà tí ó tọ́ ọlọ́run fún ẹ̀yin náà gbogbo tẹ̀sí nílò láti tọ́ ọmọ yín láti yàn láti yanjú olódùmarè á fún yín ilé àtọ̀nà gbogbo wa kò ní dàrú láṣẹ Èdùmàrè oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tá a fi tẹ́ ẹ fi àpèrè lédìí ẹ ṣeun ẹ kú ìfẹ́ nítorí wọ́n ní ẹni bá fẹ́ ni òun ní wòran ẹni àkókò sèré kì í ṣọ̀rẹ́ ẹnikẹ́ni nítorí náà ibi láti mọ̀ dágbére fúnra wa lórí ètò Káàárọ̀ Oòjíire lónìí títí di ọ̀la tá a mọ̀ pàdé bólódùmarè bá fẹ́ bẹ́lẹ̀ mi ò bá tí ìgbà Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn Afọláṣayọ̀ Hamzat tí gbogbo yín mọ̀ sí Àdọ́rà ló ń dágbére fún yín pé ó dàbọ̀ náà ẹ̀yin ará mọ̀ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n afẹ́fẹ́ ló ń fẹ́ lọ tí a bá fi wákàtí kan sí abala yìí ẹ̀kọ́ inú rẹ̀ ní ká mú kọ́ ẹ̀kọ́ tí àlejò wa tí wọ́n bá wa yànnàná ó ní mo fẹ́ kí á múlò láwùjọ kí á lè ní orílẹ̀ àlàáfíà ká lè ní ìdílé aláyọ̀ ọlọ́run kò ní bà dáadáa ẹnì kankan wa jẹ́ títí ìgbà míì tí tòmọ̀ wá sójú wò wọ́n bẹ́ẹ̀ ti mọ̀ pé tí ń bá relé ọ̀gọ̀gùn òde á sọ̀rọ̀ tí ń bá relé aya mi á ké balógun tajudeen alade yìí náà rẹ mọ wọn dẹdẹ mọ fún àrògùn ajílà láòsọ ẹ lè pe balótẹ́ẹ̀kì ó kọ mi ní ṣùgbọ́n ẹ mọ̀ fi léètì sí láíláí torí mi ò ní léètì ó dìgbà kan náà ẹ̀yin aráalé àti èmi àti Balotech àti àlejò wa la jùjọ ń dágbére fún yín lónìí pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. bí ọpẹ́ pípẹ́ sùn lánàá torí wọ́n jùmọ̀ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀lì ẹ̀ bá là olódò agbákèrè ìdòrò ló lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire ajíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.